فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون ẹjọ́ àwọn gbọ́ nínú ṣe nínú ọ̀rọ̀ ṣe ní pé wọ́n sọ pé bí a bá kí n jẹ̀mọ́ tí àlàmù tún bí tàbáwà ní àárín wa ipé kò sí ìkan tí ó gbogbo rẹ̀ wọ́n ní ẹjọ́ kí ni ẹni sọ fún wa lórí ẹ̀ Uh, alhamdulillah salatu salam ala rasulillah wáyé lórí ìyẹn àwọn àgbà ọ̀pọ̀ àwọn àfẹ́sì wọ́n gbà ìpé kí a kò sọ́ọ̀kú àti kí a ṣe tí a mọ̀ sí àbàrá ìkan méjì ọ̀tọ̀ ní àwọn uh, tẹ́sùlẹ̀ òṣùfò ọ̀pọ̀ que àtàrà ọ̀sùn tẹ́sítẹ̀ tó sùkú ó ní kí sáfù wá kí ó dọ́gba èyàn kan onídọ́kọ̀ síwájú ju é lọ àdúgbò sí àyà síta ju o lọ tó lé pé wọ́n tá máa wò wá ìṣètò àárín àmà tá bọ́ eléyìí wọ́n pè sí tẹ́sítẹ̀ tó sùkú tó kí sáfù yẹn kí ó wà àti yẹ̀nà ìfẹ́fẹ́ yìí àlùsọ́ wáyẹ̀ àti kájọ́tù láti wà lórí street life ìyàtọ̀ ní bẹ́ẹ̀ni báyìí kí ẹ̀kẹ́ bẹ́ẹ̀ni báyìí ẹ̀kẹ́ wá ti bẹ́ẹ̀ni alọ́pẹ́lẹ́ ìkù sí ìrìnkòtẹ́sì ẹ̀kù sùkú ìrìnkítà fún wa kí ó lọ́ba láti ìtumẹ̀ náà ní wípé kápára kanra nígbélé ní tàbáàmù tẹ́sìlẹ̀ sùkú àtẹ̀lẹ̀ àkókò ọ̀pẹ́ni tí kí ní so ìfún ara kára tàrọ sùn mọ́tẹ̀ lórí kàtọ̀ wá àwọn sọ so ẹ̀fì ara yìí ẹ̀fì kára so ló dẹ́gbẹ́ nípa tí àwọn sàbẹ́ tán gba àdífì wá àti àwọn mìíràn wani wakana rojul yudhiku manjiba umaki biswahili fakana wa kaaba umikaki biswahili so èèyàn ó gbìyànjú láti fi èdìká rẹ̀ fi èdìká ẹ̀dọ́ alẹ́gbẹ̀ rẹ̀ bákanáà ó kó sẹ̀rẹ̀ ni كل واحد منكم منسد بمن بصحيح ليثبت كل واحد كعبه بكعب صحيح لا يصدق إن تصف التراص شما هو الصحابة لتحقيق هذا التراص بعد فكرة في تراص شديد وما من الوقت شيء شما هو شبه بين الناس دول شيء كبير شيء kókósẹ̀ kókósẹ̀ ẹlòmí ẹsẹ̀ ẹ̀rù lè ẹ̀dẹ́gbẹ̀ láti ṣe ìgbádùn tí è parí ní tí è parí ní ẹ̀rù nílẹ̀ ní orí fífún láti ṣe ṣùgbọ́n tó pàtàkì kó sáà súnmọ́ ẹ̀yìn kejì yẹn dáadáa ó súnmọ́ dáadáa kẹ́lẹ̀jẹ́ wà ní kejì tó ló jẹ́ pé àtẹ́sílẹ̀ kùsùn fún ìfàṣọ ìgbẹ̀jẹ̀ gbogbo lọ́pọ̀lọpọ̀ àwọn àbẹ́ẹ̀sì ìyẹn ṣùgbọ́n tí a bá ní káwọ́ ọ̀rẹ́ sọ̀rọ̀ àpọ́lá ìwé ìtọ́tọ́ tí tó fi lẹ́mọ́ sọ̀hábà nípa rẹ̀ yìí tó sọ pé látọ̀sọ̀ owó náà tún fún fẹ́kún awọ́lẹ́gbọ̀n kan ní fánàlá ọgbẹ́ ìlọ ojú ìgbò ẹ̀jẹ́ tó sáfún dáadáa àbẹ́sẹ́tẹ̀ ọlọ́wọ́ sùnmọ́ ọ̀tà alákòókò ọdún ní èdè ìjára yìí wọ́n láì ìjọ ọ̀pọ̀lọpọ̀ àmọ́ àbá wọ́n tún sí ṣùgbọ́n àtàrà sùn ní ṣe ọ̀rọ̀ ìyẹn náà kò tẹ́kù kílẹ̀ ìsọ̀pẹ́ta ara sùn ọ̀rọ̀ ìyẹn kò sí tẹ́kù ìmọ̀láwà ṣùgbọ́n tó bá fẹ́ gbọ́ ilé tẹ̀lé ibi bí ara ìtìmọ́mù tẹ̀lẹ̀ ṣùgbọ́n ní báwọn àfáà ní ṣe ìgbé iṣẹ́ tẹ̀lẹ̀gbọ́n rẹ̀ mọ́wọ́lọ́wọ́ tààrà sọ àìsànlọ́pẹ́ bẹ́ẹ̀ tẹ̀lẹ̀ ara sùn lórí ọwájú ṣùgbọ́n tààrà náà lọ́pọ̀ ìpọ̀ àwọn nígbà gbogbo ìṣòwájú náà tí ó máa ṣe wípé èmùṣe látọ̀pẹ́ ní òmìnú ìgbẹ́kùn ti pàrọ̀ fún gáàkù wà láàrin àwọn àti gbogbo ìrìn ayẹ́sì àìsàn pé ó tàràkà wájú ó tàràkà wájú náà ẹni a kò bá ní ilẹ̀ so eléyìí ni àgbègbè yẹ tí ó ṣe kó so I go buy àtọ́kọ́ bá ẹnu ẹ̀jẹ́ ilé ìmàlì káàkiri wa nọ́mbà tó wájìbì ní ìkẹta ìgbé sílẹ̀ kí làwọn ìbá wa lápẹ̀tọ́ ìṣì kárùkù káàkiri lórí dúró ọ̀rọ̀ yẹn káàkiri lórí dúró kárùkù ọ̀rọ̀ yẹn ẹni tó ṣe ní pé kò bá lè dúró kọ́ tó ṣe tó bí ẹsẹ̀ ń sìn tí ò lè kó lè And then tó ṣe ní pé kò lẹ́fẹ̀ẹ́ ó lè jẹ́ kí ó lè fẹ́ ṣe púpọ̀ ní rúkún dára káàkiri sọ́lá so káàkùkù ètò ṣe kọjá kò lè tẹ̀ látara pẹ̀lú mẹ́lẹ́yìn eléyìn rúkún dára káàkiri sọ́lá so ìfẹ́ táwọn nǹkan wọ̀nyí bá lè àkọ́kọ̀ fún yẹn tí a bá ń dọ̀ wúra yìí so tí dọ̀ wúra bá wá náà tó wá sọ wípé káàkùn ṣe fàlásù fàlásù ló wà kọ́lá ní sukùtù ó wà ọ́lá bí ní scotch òun ní kò ṣe orúkú nípìlẹ̀ tí ìtọ̀ òun abẹ́rẹ̀ ti ká trọ́pù rúkú níṣẹ́ tó trọ́pù nínú fún ìlápẹ̀lẹ̀ ṣe àṣòrú rẹ̀ tó kò ní tó ti máa dúró kí ó rẹ̀ fẹ́ kí ó lórí lórí ìdòkó ní fúlẹ́yìn yìí ìṣẹ́lá kó kí ó láti kó wọlé àti kó di ilé ya àtòkò tó ṣe pé ní àṣòrú olùgbàdà máa ní kó kí ó lórí ìdòkó ìran ó ti ṣe kí ó ní fàrákà rúkú yìí àyẹ́bẹ̀kọ́ ni so ẹni tó ṣe pé àsìkò orú tó kò ní sí ìṣàlùwàlá Islam ko diye ka so diye ru shawala administrator mu ni so yo baraka iye to je bi yo ile so ara so ni àwọn afa ọ̀pọ̀lọpọ̀ bá bẹ̀rẹ̀ ní mustahabu ní tẹ́lẹ̀ so àwọn mẹ́ta tó wájú náà ni kí ló kéèsì corona ń kẹ́kẹ́ jọmọ́ ẹ̀ máa yẹ kó ṣe pé mọ́rọ̀dún mọ́rọ̀ mi tó bá wájú so fọwọ́ àwọn tó mọ́lẹ̀ bí distribute of this coach so ìyẹn kò ṣe bí eh, issue kọ́kùnrin pàṣẹ tí ìjọba tábà sọ wípé nǹkan tí ó yẹ táwọn mẹ́ka ṣe lè léyìí tó ṣe pé gẹ́rẹ́lẹ̀ ni a rí bẹ́ẹ̀sì fún ẹ̀sìn náà tẹ́lẹ̀ bí ọ̀rọ̀ lókè àkáwọn ìlú gbogbo kí ni mọ́ṣáláṣí kankan mọ́ra wọn yìí a orí kìíní ìlà náà a rí ìjọba sọ pé kí bẹ́ẹ̀sì pé tí làkún bá wà látọjú rẹ̀ àbí hájà bá wà ìrẹ́sọ̀rọ̀ kí mọ́ṣáláṣí ẹ̀ńtọ́ bá sáré tó bá jẹ́ káyìkì ní ìgbẹ́kọ̀ọ́ wa mọ́ṣáláṣí ẹ̀dọ́gbà jẹkánìkì owó wà ní mọ́ṣáláṣí bẹ́ẹ̀ lọ bí ó ní láti jẹkánìkì ní ti fún àǹfààní ara rẹ̀ ní pé ó ní àìsàn kan tó ṣe pé kánìkì náà rẹ̀kọ́mẹ́ǹdì fún so òun náà wà ní jẹkánìkì ní wọ́n á ìbẹ̀rẹ̀ ah, ìjọba ọkùnrin àbígbà tí káyọ̀ náà wà ní ìkọlọ́ òun méjèèjì ìlera kó jẹkánìkì kò tún lé ẹ̀sìn fún ẹni gbàláyà tó lé òkìrò àdínkù owó jẹkánìkì yẹn kó lọ sí òun mọ́ṣáláṣí ẹ̀sìn ti fi bákan náà ní tó ṣe pé òdó ń rọ̀ kò lè sínú mọ́sálásí kò ní sọ pé kí ni a dáwọn ọmọ mú ní ah, ilé ṣe tí mọ́lọ̀ mọ́sálásí máa tọ́ ibò dé ẹ̀sìn ní kíni sọ́nù ti gbé yóò ṣètò so tí a ń bá wá ṣẹlẹ̀ àrùn ní ó wọ́ sí ju kí òdò lọ àwọn kòrónà fi ṣe pé kí wọ́n kọ̀ dájú ó wọ́ sí ju òdò lọ ẹni tó ṣe pé

lòwúrà tó ṣe wípé ààlè rí ọkàn ní àfikà jáde ní ọjọ́ kọtàlélọ kọtàlélọ lóṣè tó lẹ́yìn tó wọ́n tó kùtù àṣùgbà ìlú ẹṣí ṣọ́ọ̀bù àṣùgbà káwọn ẹ̀bá lè rẹ̀ sí wọn rà tó ní pé kí ní tábà wà nílé tí wọ́n jẹ́ wọn bá gbára wọn ní tó túnmọ̀ sí pé kí ní oúnjẹ yẹn wọ́n bọ̀rọ̀ rẹ̀ láti ẹ̀ fúgbà jẹ́ so méjèèjì òjọba títí ọ̀rọ̀ ìkún ẹ̀sì tí ọ̀rẹ́ ìṣètò mission ẹ̀bá tó àtúntò

so bí ọ̀rọ̀ yẹn ṣe jẹ́ fọlọ́wà